نعم بسم الله والحمد لله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ويتساجون نو تراوا قطر الندى وقل الصدى سياحا وكمال الدين بن عبد الله يوسف الانصاري بن هشام الانصاري رحمه الله انا نتيا فاتو ولي ولي بابو يخفض الاسم يخفض الاسم إما بحرف مشترك هني ايه طبيعي عما يقول موجودا عما فو أوروكو عن الخفض الخفض بمعنى الجر والحض الخفض ìtumọ̀ rẹ̀ náà ni àlìjárú wàlìhápù ẹgbẹ́ mú pé àlìjárú wàlìhápù hápù nínú àwọn àtùmọ̀ tí hápùtò tí ní so ó láàmà fún orúkọ ní hápùtò ìmọ̀ bí hápù mọ̀ ṣárákín ó lè jẹ́ pẹ̀lú lẹ́tà èyí tí a fi kẹ́gbẹ́ pẹ̀lú rẹ̀ kí làwọn lẹ́tà yẹn wàhúwà ní wà ìlà òun ni mí yẹn wàmí màá ní ha àlèpìdà inú túnmọ̀ tí mí máa ń tú òun ni àlèpìdà ò wà ìlà nínú túnmọ̀ tí ìlà máa ń tú àwọn ní alẹ́ ti ha tó wàán àwọn ni pé án nípa wọ́n pẹ́ nínú túnmọ̀ tó wọ́n máa ń tú òun ní alìmọ̀jáwàzà alìmọ̀jáwàzà wàhálà nínú túnmọ̀ tí àlà máa ń tú alìsìláà okay wọ̀fí inú ìtumọ̀ sí tí máa ń tú azọ̀rìfíjà azọ̀rìfíjà gbogbo ẹ̀lẹ́ ti há bẹ́yìn àrí ǹkẹ́ ọya máa ń tó wọ́n láàmù inú ìtumọ̀ tí láàmù máa ń tú alimọ́ìtì alimọ́ìtì ti nǹkan tí ní kápánpá rẹ̀ wàlbá bá inú ìtumọ̀ tí máa ń tú máa ń túmọ̀ alìsìáàna ìlọ́kọ́sàmí ọ̀gọ̀ ìrìhì. ọlá máa ń lo bá fún kọ́sàm billahi a sì lè lọ fún àlẹ́sẹ̀ àánà bí kí n sọ pé kàtàbùtù àdárisá bèlè kọ́làmì kàtàbùtù dárisá bèlè kọ́làmì yàní ìsàántù lílì kìtàbà tí bèlè kọ́làmì ìsàántù alẹ́ kìtàbà bèlè kọ́làmì mọ wá tìlẹ́yìn kíkọ nǹkan pẹ̀lú kíni ọ pẹ̀lú gègé àwọn. àwọn mọ̀tàsìn lè bọ̀ yìí. ẹ o ó ní orúkọ dẹ̀ ní alefun ní nasba abẹ jari bizọ́hìrì pẹ̀lú àzọ́hìrì kí ni zọ́hìrì yẹn èyí tó hàn bí mélòó mélòó lówó tí mo ti ná wà mọ́ bẹ́ẹ̀ náà ni mọ́ àti mọ́ǹdù láti ìgbà kan ní kẹ́ẹ̀nìkẹ́ sọ ọkọ̀ parọ́ fún yín pé mọ́ àkálítú mọ́ǹdù yàwó mẹ́yìn ní ìjẹun látọjọ́ méjì sẹ́yìn ẹ̀hẹ́sẹ́ mọ̀ fẹ́ sọ sí ọ́ ọ́ sì tún sọ̀rọ̀ ọ̀yá wàlìkáàfù lè tẹ̀sí bí wàlìkáàfù lè tẹ̀sí láti ṣàfihàn tí wọ́n bá sọ wípé àlèwáládú kàlẹ̀ àbì àlèwáládú kàlẹ̀ àbì ọmọ dàbí tani ọ̀yà wàhátà járì lòun náà a máa ń lò lè gọ́ọ̀yà قال الله تعالى تنزل الملائكة وروح فيها بإذن ربهم من كل أمر hátà ní ìdá ńlọ ni hátà mọ́tò láàyè ìfàdí tó ti káàlù fàdà rẹ̀ máa yọ gbogbo òru àti olùkọ́dé àlàáfíà ni. wàwáwù kọ́sàmù. wàwáwù kọ́sàmù wáwù búra wáwù tá a máa fi búra wàlọ́ọ̀hì ẹ̀jẹ̀ rẹ̀ ti wàlẹ́yìn wàṣàǹsì wàlẹ́ fàjìrì àti gẹ́ẹ̀dì lẹ́yìn wàjá òru àti tààrà bí kàláì ìmídé tẹ́rẹ́ ìtàkùn ní tààyàn àìlò fún kankan láyé tẹ̀ àfi láwùjọ́rù jàláàlá wọ́n fẹ́ kẹ́ ìdíyẹmọ́lẹ̀ ọ̀ àìlò fún kankan ju láwùjọ́rù jàláàlá wáwù a lè lọ fún nǹkan mi báwù wọ́n lè lọ fún nǹkan mi gbà mi ṣùgbọ́n tà láwùjọ ìjàlá lára máa ń lọ fún kàlá tó bá jẹ́ wáwù kò sí ohun dáìlè ló fún wa láàsì billahi bi rabbil káàdà ẹ ti rí àlè lọ fún kàlá nìyẹn so ọ̀nà kan nìyẹn ọ̀yà. àwọn ìbọn ọ̀fà tí ní ìlà ìsinmi ní àyà ó fi èyí pé báyìí nísìnyí níbo ni ṣọ́ọ̀kì yín wà ó fi èyí pé alìmàfùdọ́tù sàlásàtù alìmàfùdọ́tù àwọn nǹkan tá fún ní káfúdù mẹ́ta ni wọ́n alìmàfùdọ́tù alákọ̀ọ́kọ́ alìmàfùdọ́tù almahfudu bilhariti èyí tá fún ní hamdu pẹ̀lú aráàfin mú la parí ọ̀rọ̀ ń parẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì almahfudu èyí tá fẹ́ sọ nísìnyí yẹn bil idafa a máa ṣe àfitì láàfin fún òun الكتا المخفوض المخفوض بالتبعية تعني كذا تقولي بالتابع فلو أتلي سو متى تانية أديجو المخوض بالحركة eléyìí tá a fẹ́ mẹ́nu bà ní ìsìn ni alimakodo bil idafa tó ṣe pé pẹ̀lú pòtẹ́sì òun la máa fi ṣeun ní idafa sọ ọ ni a ó bí idafa tí ìlà ismi alamana láàrin ọ ni pẹ̀lú kí ẹ́ ká a lè forúkọ ní wọ́n tẹ̀lé ní ìsàlẹ̀ káfútù pẹ̀lú kálọ̀ fi ti orúkọ wọ́n ha wà ní kòsìtàlá so kálọ̀ fi ti orúkọ tàbá wà lọ fi ti orúkọ yẹn ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa ìtumọ̀ tí ó wà lábẹ́ rẹ̀ ìtumọ̀ fọ̀ yóò wà lábẹ́ rẹ̀ lam tó ti yé kìíní yìí jẹ́ tí ó bìlọ́ǹgì sí ìlágbájá lam bí irú àpẹẹrẹ akíní o kagolami zayidi ní èkó jẹ́ nìyí nìyí àkọ́kọ́ nígbà tàbí kagolami zayidi ọmọ ọ̀dọ̀ zayidu tẹ́rí pé tùmọ̀ láàmù mẹ́mẹ́ ìyẹn ni pé gùláàmù òní lè kí ni o lè kí ni o láàmù mẹ́nu rẹ̀ tí wọ́n bá sọ wípé kọ́láàmù yìí kọ́láàmù tọ́ níbi kí ni túnmà rẹ̀ kọ́láàmù lè kí ni o ẹ̀ta rẹ̀ ọya ma ń so aomi so ó ní ọdẹ lè jẹ́ ìdọ́fà pẹ̀lú kí ìtumọ̀ mini kọ́ wà nínú rẹ̀ mini òun ni nínú láti sọ̀rọ̀ mùta wílẹ̀ sí bí àpẹẹrẹ. kàkọ́ọ̀tàmì hadidin. kàkọ́ọ̀tàmì hadidin ọ̀ọ̀ka onírin ó fi ẹ̀gbẹ́ òun dáhùn ní pé khátámú mi ní hadidin ọ̀ọ̀ka tó pé from iron láti bí iron ni wọ́n ti lè kíni o wọ́n ti ṣe òrùka yẹn tẹ̀bárí khátámù hadidin ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀ọ̀ka tí wọ́n ṣe láti bí kíni o ah. irin ọ̀ya áwùfí àìbẹ̀bẹ̀sí ẹ̀kọ́ tẹ bá ṣe ní ìdọ́fà kí túnmọ̀ fi kọ́ wà nù rẹ̀ kàmọ́kìrò láìlí mú tẹ́ máa rí bẹ̀rẹ̀ ni pé mọ́kìrò fi láìlí ète ṣùgbọ́n gbò lè tẹ̀yàn wáyé ẹ̀yàn mọ́ orú lọ́wáyé gọ́rọ̀ dọ́fà sí bó ti lẹ́wọ̀n nìyàn gbogbo ẹ̀rẹ́mù dọ́fà àbùdọ́fà ilé ìdí ṣùgbọ́n tí mẹ́lábẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni onílàmù wọn ni gùlàmù zaidi ọmọ zaidi tọ́jẹ́ ti zaidi ọmọ ọ̀dọ̀ tọ́jẹ́ ti ẹlẹ́ẹ̀kejì káàtàmù hadidi yàní òrùka mini hadidi eléyìí mọ́kìrù láìlì ìfẹ́ ọ̀rẹ́kẹ́ mọ́kìrù pìkí ni ó ọya òtùsánmà màánàwíyà tẹ́lẹ̀ wọ́n ni wọ́n máa pẹ̀ ní màánàwíyà wọ́n ni tọ́lá máa ń wí láti fi júwe nǹkan àbí láti ṣẹ̀ṣà aw bi idafati al-wasfi ila ma'mul wọ́n lọ́dẹ̀ pọ́síbù gbà mí ká lọ fi ròyìn tí ìwọ̀n tá a mú sí tá a mú ṣiṣẹ́ lé lórí bí baálé jàlẹ̀ káàbà ẹni tó dé káàbà àti màmúrì dárì ẹni tí ń gbélé hasani ìwájú ẹni tó jù rẹ̀ wà. wọ́n láwọn ilé máa pè ní gbólóhùn ìdánfà onígbólóhùn ni wọ́n annaha li mujarradi at-takhfif. ẹ wọ́n ní tọ́lá kan wí láti lè fúyẹ́ ọ̀rọ̀ lásán ni. wala tujami'u al-'idhafa tanwinan. tanwinan ó ní gbọ́ òun ni mo kọ̀rẹ́ ti ajá náà sì sílẹ̀ kan mo fẹ́ kẹ́yìn ọmọ mi náà sọ kìnìún dáadáa mo fẹ́ kọ́ láwọn àkàmì sí mo fẹ́ kẹ́ sọ kọ̀rẹ́ ti fún mi bẹ́ẹ̀. wọ́n wá ọlọ́kọ̀ rẹ̀ sínú méjèèjì ìsàlẹ̀ so nígbà tó bá ti fẹ́ ṣe ní dọ́fà kò ní ṣe léyìn tẹ́lẹ̀ yẹn tó ti ń sìn sàwá àmúdọ́fì léyìn ní alifọ̀lá àti kò lálifọ̀lá lábáwà mi tún ní o alìbáyìtò lè ilmi bábá ọlọ́kọ̀ rẹ̀ tù ẹ wo dáadáa alìbáìtùlẹ̀ ilmi àti báìtùlẹ̀ ilmi hmm. mo lè lọ jù yìí sí ẹ̀wọ̀n lágodi o tí máa gbá yọ̀dá lọ́dọ̀ sí yìí mákindé tí kọ́ bá ń tí kí wọ́n bá ń wá bí tí wọ́n tì yìí sẹ́wọ̀n ipẹ̀ sí lárúbáwí ẹ wo dáadáa o alìbáìtùlẹ̀ ilmi àti báìtùlẹ̀ ilmi ìwọ́lọ́kọ̀ rẹ̀ tù ẹlẹ́ẹ̀kejì lọ́kàn rẹ̀ ti di méjèèjì kí ló dé alifu ọ̀la àmọ̀ ní pàdé ń bí mọ̀dọ́fù ọmọdọ́fù ìdè alifu ọ̀la méjì ò ní pàdé ibi sífà ọmọ òṣùfù láti máa ń rí lè tó ti rẹ̀ sọ tẹ̀lúwìlì méjì ò sì ní pàdé mọ̀dọ́fù ọmọdọ́fù ìdè ibi sífà tàbí kí a sọ pé báyìí tó lè kí ní ọ alẹ́ẹ̀lẹ́gbẹ̀ tó ọ̀bọ̀ sí rí mi òun ní wá ń sọ mí o ní látù já ní ọ̀hún sẹ́dígbọ́ ìdọ́fà tẹniwí ní èsì mẹ́ o ọ̀yà wà láàánú náà tàbí àjá ní ẹ̀rọ ọ̀bì mọ́tòlá kọ́ ẹ̀ẹ̀sì ní fi núùlù sí ẹ̀ tí ó tẹ̀lé láti fi wàlà alí ò sì lè sí mẹ́ o ìlà bìláhì àbọ́ọ̀dì bàzáìdì ẹ̀yìn náà ẹ̀wọ̀rọ̀ eléyìí àbọ́ọ̀dì bàzáìdì ẹ̀wọ̀rọ̀ eléyìí nìsí yóò tí lọ́gbọ́n sọ ni pé kẹsọ yí pé tọ́lìbùúnà tọ́lìbùúnà kẹ́mọ̀ tó mọ́ tọ́lìbùúnà rí àwọn afẹ́ sọ láti ṣe tí ó lẹ́ nǹkan yẹn gbọ́dọ̀ gbàgbé rẹ̀ dákun. tọ́ọ̀lì búnẹ̀ plus markaz markaz ìdọ́fà àwọn sítúdẹ̀ǹtì markaz. ẹ dá mi lóhùn. tọ́ọ̀lì tọ́ọ̀lì búnẹ̀. ẹ̀hẹ́n ẹ sọ yìí pé tọ́ọ̀lì búnẹ̀. òun là ń kọ́ ìdarí ni ó ẹranko kẹ́ máa ń ṣe tọ́ọ̀lì búnẹ̀ sí nǹkan tí ó ìbí wọn ta ṣe ìwí nísìn ó rí mú olóòrì tọ́ọ̀lì bólímọ́ríkàzì òun ló wì tọ́ bá ní mùsùlùmúnẹ̀ ìsẹ́yìn tọ́ bá ní mùsùlùmúnẹ̀ plus ìsẹ́yìn ọyọ̀ núnú rẹ̀ dànù ọ̀pẹ́ mùsùlùmú ìsẹ́yìn àwọn mùsùlùmí ìsẹ́yìn òun ní sọ fún mẹ́yẹn pé àwọn apc bẹ́ẹ̀ ni tọ́ falífọ́lá àmútí o fákan náà tọ́ bá fẹ́ ṣèdọ́fà àyíká bá wí kò wí báyìí kan sọ wípé irú eléyìí náà ni kan sọ wípé àtọ́lìbú àtọ́lìbú wọ́n ti rí báyìí àtọ́lìbú wọ́n ní alimọ́rìkàz torí pé wàhálà ìjẹ̀gbẹ́ lábáà ni ṣùgbọ́n sọ pọ́ pọ́síbù tó bá jẹ́ fíìlì làwọn òkèlè tí wọ́n wọ̀n níbì kan ó ní ìtumọ̀ míì tí ó tù òun ní sọ bíbà lọ sọ wípé eláfẹ náhùí àdọrìbá zaidi àwọn méjì tí wọ́n lu zaidu ṣeré àdọrìbá yẹn alifọlámọ tó wà mẹyẹn nítumọ̀ ìtumọ̀ rẹ̀ ni mọ̀ọ́sùlù kí ni mo ti pè fún yín yìí sọ ohun tí zaidi àwọn méjì tí wọ́n zaidi ẹ má gbàgbé pé zaidu yìí máa rí fàní tẹ́wọ̀n pé kò yẹn kẹta mọ̀ ní jẹ́rẹ́ ìgbàyẹ̀dẹ̀ ohun tó sì jẹ́ pọ̀ rẹ̀ ètìtọ̀ yẹ káwí kí lọ yẹ káwí ẹ̀yàn ọmọ mi ni ẹ ọ̀pẹ́ rì mú fún núùlù yóò kun àbí ẹ̀sìn ní fálífọ́lá mú sí ṣùgbọ́n alífọ́lá mú lè wà ń bẹ̀ tí ó mú tùmọ̀ mí wà ìtumọ̀ tí ó mú wá náà ni pé àlẹ́dì yẹ́dìrìbù zaidan ìtumọ̀ rẹ̀ ni ẹni tí máa ń lo zaidu àwọn méjì tí máa ń ṣe kí ni ọ alàzánì gẹ́lẹ́ ẹkìní alàzánì alàzánì yẹ́dìrì bá zaidan àwọn méjì tẹ́ ti mọ̀ yẹn náà tí wọ́n máa ń lù wọ́n tún ti lù gẹ́gẹ́ bí ìṣe wọn tó kí bóyá gẹ́gẹ́ máa ń mú wọn ní àmọ̀ ṣùgbọ́n wọ́n gbogbo ìgbà ìgbòǹgbò wọn máa ń kó tì wọ́n tún ti lù kí ni mo fẹ́ sọ fún yín ni pé tẹ́rí àlìfọ̀ làmù yìí ní ìtumọ̀ bí bẹ́ẹ̀ kọ́ kọ̀ yẹ ká fa àlìfọ̀ làmù sí ẹ wo mùdọ́fù amúdọ́fù lè ta kọ́ bí báyìí tẹ́rí fàlìfọ̀ làmù ọ̀bẹ̀rẹ̀ ẹ tún wò dáadáa ṣùgbọ́n gbàdá dé báyìí àlìfọ̀ làmù bẹ̀rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ nìkan ló rọrùn oró nítumọ̀ alifọ̀láàmù tó wà ń bẹ ìtumọ̀ ọmọ òṣùlù ní tú tó di bẹ́ẹ̀ ó ní bákan náà wọ̀dọ́rì bú zaidin tẹ́tìrì bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń lo zaidu ọya wọ̀dọ́rì bú wọ́jú ní ẹ àtẹni tí ń lu èèyàn ni wọ̀dọ́rì bú rọ́ọ̀sì lè já ní ẹni tó fọ́ orí ẹlẹ́sẹ̀ bóyá òun sọ sọ yá abẹ orí ẹ̀ òun náà pààyàn ni ìjọba wá yàn sọ yá bá gé orí káwọn pé yóò sọnù báyìí yóò kàn ra mú ìdà yóò fi gé kìíní yóò jábọ́ pọnpọnpọ bíi kí mọ́ngò jábọ́ sọ ara rẹ̀ ọkàn gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ báyìí ni wọ́n bá gbé orí rẹ̀ síkùn rẹ̀ wọ́n fún un lásọ wọ́n kírun sí la wọ́n lọ sí kírun wọ́n ọ̀rọ̀jùlù dọ́ríbù gùlámì wọ́n ní gbogbo àwọn eléyàn sí rọrùn gbogbo àwọn eléyàn rọrùn bí ọ̀rọ̀ alìmọ̀fòdọ́ ti ṣe rí nìyàn lákín ẹ̀yìn ọmọ mi ẹ̀rì pé méjì ààrẹ lè ọ dájú pé eléyìí àfọ́ ò sí mẹ́nubà fún òun lèmi wá fẹ́ sọ fún wáńsì tó ń bọ́ láti ti rí a sọ wípé almahfudu bí sábẹ̀ẹ́ ṣẹ́dí gbé kọtí mọ́tò almahfudu bí kíní bí sábẹ̀ẹ́ bí sáàtì rí ọ̀hun náà ni àwọn tàwádé ọ̀run àlàárbáà tẹ́ gbọ́ tàwádé ọ̀run àlàárbáà rí ẹ gbọ́ rí ẹ dá mi lóhùn tó dìjà ọ kí ni jẹ́ tàwádé ọ̀run àlàárbáà ọ̀yà ẹ̀hẹ́ ó sì wọ́n alákọ̀ọ́kọ́ wọn ni náàtù ẹlẹ́ẹ̀kejì rí àlàátùfù ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀sàkùtì ẹlẹ́ẹ̀kẹrin ni àlèbàdálù kí ni mo dá fẹ́ fàyọ sókí àbínáì òun ni wípé tí mọ̀nì ọ̀hún tún bá jẹ́wọ́ tẹ̀lé ní ìsàlẹ̀ kan gbajárì náà tún ní ọgbà o bí àpẹẹrẹ náà tún kan tí wọ́n bá sọ wípé fàrí tó inú mi dùn bí rọ́jò lè fa èrò ẹni tó gbà mí ẹ̀yẹ inú mi dùn sí ẹ̀yọ́ mọ̀ mi wo ni láti wo ni mani'ut farihtu inú mi dùn nátù àpẹẹrẹ nátù mọ̀ ti mú àyàn ọya farihtu birrajulil faiz inú mi dùn sí ẹni tí ó yege tó fásì ẹ farabalẹ̀ wó dáadáa ọjà èwo ni náàtù èwo ni mọ̀nìwòtù inú àwọn méjì yìí ni má dákọ fàríṣì èwo ni náàtù èwo ni mọ̀ ní méjèèjì kí ni rọ́júlù ẹ̀sọ́ ọjọ́ ọba jáde lẹ́yìn ní àdáà kí ni jẹ́ náàtù ìròyìn kí ni wà ń jẹ́ mọ́nìwòtù ẹni tá ròyìn tálẹ́ ní tá ròyìn ní báyìí tàní ròyìn tẹ̀rí gbólódò ní ọyá tàlì ròyìn tálẹ́ ní tá ròyìn rọ́júlù lẹ́ni tá ròyìn mọ̀ ni wúsù ní máa ń sáájú lú kéwú mugafalon ayú al mugafalon tó bí rẹ̀ náà tù ní máa ń mọ́dúnú bí rọ́júlù pẹ̀lú ọkùnrin ọkùnrin yẹn ni mọ̀nì ọ̀hún tù máa ní àlìfá ìzí ìròyìn rẹ̀ mú fún ni ẹ̀rì pé ìgbàjárì kí lélẹ́yìn náà sí ẹ̀ dáadáa ńgbàdélé ilẹ̀ alùfàlàmù kí lélẹ́yìn náà ní ńgbàdélé ìjọkùnrin kí lélẹ́yìn náà jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni tàòkì dí tàòkì dí tàùkìdì ni mo tún fẹ́ wí o sàlámùtù àlà àlà àtọ̀lébátì àtọ̀lébátì àti ànẹ̀jíhátì ẹgbẹ́ ìwé kìnnìkan náà anáàjíhàtì ọmọ tó yege nàfíhà ìfìrẹ́ sàlámùtù mọ̀sálámù aláàjíhà ọmọ tó pàṣì gẹ́gẹ́ mú kí náà ẹ̀kọ́ àwọn ìdàrẹ́kẹ̀ lọ́dá alákọ̀ ìwọ̀n bò ń tọ̀ lọ́wọ́ bẹ́yà ń tọ́fẹ́ dọ́gbọ́n sọ ni àìlá náà jẹ àti ìwọ ni taukit gangan ta ni taukit nínú méjèèjì mú tí bí yóò jàrin méjèèjì lọ ìwọ ni taukit àìlá náà jẹ àti nafsiha nafsiha wọ́n ni taukit torí pé kẹ́sọ̀ ti ń bẹ́ bí táì lọ́wà bí ilé ìlú níwọ̀n tí wọ́n tààkàn pamọ́ nì wọ́n tààkàn pamọ́ nì ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí ni ọ ah mo ti ẹ̀ ti fọ̀ áàtù lẹ́yẹ kí wí ọ̀dà aláàtù àtúkú bí kò tún sọ pé mọ̀ọ́rùn tún lápẹẹrẹ bílì mùjírí wàlẹ̀ ọ̀sáàzí mọ́ kọjá lọ́dọ̀ mùjírí àti tánìọ̀ sí ọ̀sáàzí eléyìn wọ́n ń pè ní wáwùlẹ̀ àtúkú ẹgbọ́n wá wù láti rí ẹgbọ́n rí ọyẹ báwo èwo ni ápù èwo ni máa tún fò àlè ẹ má gbòdò kí ni máa tún fò àlè èyí ta jọyìn nǹkan mọ́ alẹ́ ustaz máa tún fò àlè ẹlẹ́ẹ̀kẹrin òun ni albadal ọjọ́ pé máa tún fún yín lápẹẹrẹ lórí eléyàn náà ni. so ohun rẹ̀ bá fóònù ìyá rẹ̀ àwọn fi ń ṣeré ń tẹ̀ ní àríkọ́mọ́sára bájálì tọ́wọ́ pé gọ̀díbùtù mo bínú mo máa ń kó ní ẹmá pẹ̀lú ẹ̀rí dámi ló aláàkí ni ọ̀n ọba sọ wípé alànà jẹ́ ẹni tó páàsì ló bínú sí nígbà wọ́n wáyọ́ wọn ní à ah, ìrọ̀ tàbí kí n sọ wípé gọ̀díbùtù alàlùmọ́ jírí ní alá على المجرم المجرم مواصفه الشيطان sáàfin mújírìmù ní ṣàìtàn. ta ni mújírìmù? ṣàìtàn. ta ni ṣàìtàn? ìwọ̀n tó ń pè ní bádàlù ni ilé ìwọ̀n ń pè ní bádàlù mutabiq tó yẹ pé gẹ́gẹ́ sí gẹ́gẹ́ tó wọ́n so wọ́n jọ gba so bí àrin ẹ̀ṣẹ̀ rí ni tó gba àwọn mafọ́gọ́tì sí àmì nìyàn um, àwọn mọ́ ya'mal bábú ya'mal 'amala fi'lihi bábú ya'mal 'amala fi'lihi ṣùgbọ́ká tó mú ẹjí ká kàn wo ìrọ́bù díẹ̀ fún wa torí ilé ètò ti lọ́dọ́gbọ́n gbà wá lásìkò yìí láàdìrí nílùú pẹ̀kẹ́ ní ìṣkálọ̀ nípa ìrọ́bù rẹ̀ náà ìsúnmọ́ta ní ìṣàlù ọyọ̀ ṣèwọ́bù tí ma fẹ́ wí ẹ̀yìn lẹ́fẹ̀ẹ́ fún mi sáfáritú ìlàlìmọ̀dínẹ̀tì sáfáritú ìlàlìmọ̀dínẹ̀tì mo tráfù lọ síbọ̀ alìmọ̀dínà ọyá ẹjá sí ọgbẹ̀dọ́kùn kílẹ̀ ń kọjúrí sáfáritú ọyá sáfáritú فعل ماضي مبني على سكون لاتصاله بضمير رفع المتحرك أي التاء ضمير متصل مبني على ضم في محل رفع فاعل أي إلى إلى حرف حرف شر مبني على السكون المدينة انقرا المدينة المدينه مجرور بإلى ايه وي مين ما باين wọ́n aláwọ̀ ti jàrí alìkẹ́sọ̀ fi zọ̀hírọ́ sí àlá ni àbí tàtà àkìrì ònẹ́kà farúgú bẹ́ ní àláwọ̀ tàà sísàlẹ̀ lẹ́fi sí àbókí mọ́sí alá nìyẹn òkè lẹ́fi sí ìlànà mọ̀dínẹ́tì ẹwà sọ pé wọ́n aláwọ̀ ti jàrí alìkẹ́sọ̀ tó tàtà àkìrì ẹyí ọ̀bùn yẹn náà ẹ̀ ní máa sọ pé wọ́n máa ń wí lẹ́ máa wí lọ títí ayérayé ọyọ ẹja bọ́ síbi tó ní ìdánwò fàjèrè tí mo bá sọ wípé kọ̀rọ̀ tú kìtà bànáháwí kọ̀rọ̀ tú kìtà bànáháwí kí ni súnmọ́ kọ̀rọ̀ tú kìtà bànáháwí mo ka kí ni o so mo ka ìwé náà wù ọya kọ̀rọ̀ tú ẹ ti mọ ìrọ́bọ̀ ọyọ bọ́ síbi kìtà bànáháwí kìtàbà kíni mọ̀fùnrún bihi mọ̀nsúbù ó yà wà alámọ́tù lásìlì alfàtàtù alá àkírí ìlòun wà húwà mọ̀dọ́f ó yẹ máa ń sọ àdáháwí mọ̀dọ́f ní mọ̀júrúr wà alámọ́tù járe yìí alìkẹsọ́tù azọ̀hírọ́tù táhátá àkírí ẹ má gbàgbé má gbàgbé náà tó ẹlẹ́ẹ̀kẹta òun ni àtàbí àwọn lílù màtó òun lókùn tá a fẹ́ ṣe báyìí ní ewé yìí tí mo ṣe mọ̀rọ̀rùtú òun mọ̀ fẹ́ mú wá mọ̀rọ̀rùtú bí alìmọ̀dìrí wà lè ọ̀stàzí ọyẹ̀já ṣe rọ́bù rẹ̀ بالمجيد آه بال الباء حرف الجر مبني على الكسر لا محل له من الاعراب المدير مجرور بالباء وعلامه جره الكسره الظاهره تحت إيه، يا مامي يا واو واو العطف مبني على الفتح ايا الاستاذ انكو ẹ sọ pé tábìrún ẹkọ tó bá wùnyìn ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ní tábìrún lil ma'ruf ọyẹ̀ wí bẹ́ majrur wà aláwọ̀ tó jàrí